padà sórí ètò ojúmọ́ re ah, ojúmọ́ re lètò ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà kò sóhun tí a lè ṣe láìsí pé a ní ìlera mi ò ní yọ̀rọ̀ yìí padà nítorí pé ẹni tí kò ní ìlera kò lè béèrè owó kò lè béèrè ọlá kò mà sí ohun tó fẹ́ béèrè àdúrà kan ṣoṣo tó máa gbà náà ni pé olúwa jọ ọlọ́run tú mi sílẹ̀ èyí ni mo fi ń sọ yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní olólùfẹ́ mi tẹ́ ẹ wà ní dùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ ń gbọ́ mi tẹ́ ẹ sì ń wò mí ọlọ́run olùwòsàn á wọnú ilé yẹn wá á wò yín sàn láṣẹ ọlọ́run olódùmarè ẹ̀jẹ̀ ara wa omi ara gbogbo wa pátá ọmọ aráyè wà ní fìdè wá mọ́lẹ̀ láṣẹ ọlọ́run olódùmarè ojúmọ́ ire lètò níbi tá a ti sọ̀rọ̀ nípa ìlera lẹ́ẹ̀kan sí i a níṣẹ́ mọ̀ wípé lórí ètò yìí èmi kì í dá wá sórí ètò à dókítà mi ti wà ní ìkàlẹ̀ láti bá wa yàn lẹ́lẹ́lẹ́lẹ́ àti ẹ̀dúpẹ́ pé bá a ṣe ń pè wọ́n ní gbogbo gbà ni wọ́n ń dá wa lóhùn àwọn jẹ́ olólùfẹ́ iléeṣẹ́ wa ó jẹ́ Orísun àti ojúmọ́ re ètò yìí gbọ́gbọ́n gbọ́n torí pé ohun tá a fẹ́ máa túyẹ̀wò lónìí tá a fẹ́ mọ̀ nípa ẹ̀ tá a fẹ́ mọ̀ díẹ̀ a fẹ́ mọ̀ di abájọ bó kí ló ń ṣẹlẹ̀ kí ló jẹ́ kó máa ṣẹlẹ̀ kí ló ń ṣe wá òun náà ni àìsàn ibà ẹ lè máa pé ibà ibà ibà náà lágbára bó ṣe kéré tó yẹn ọlọ́run ò ní jẹ́ kó ṣe wá a tú ohun mìíràn òun náà ni ibà kejì o pọ́njú pọ́ntọ̀ ìyàtọ̀ tó wà láàrin gbogbo ẹ̀ náà la máa tú wò dókì orúkọ dókítà mi tòní náà ni Dr. Taiwo Emmanuel ọdún ni wọ́n wọ́n ń ṣe àìmọ̀ fún olóko ẹ kú kàlẹ̀ o dókítà. ẹ ṣe gẹ́gẹ́ bí a ṣe wá wa lénìí tí ẹ̀wẹ̀ apèyìn tẹ́ ẹ jẹ́ wa òun náà tí mò ń sọ ní pé tá a fẹ́ gbéyàwó lónìí ni àìsàn ibà àti àìsàn ibà pọ́njú pọ́ntọ̀ tá bá kọ́kọ́ wò kí ni àìsàn ibà. ẹ lákọ̀ọ́kọ́ <clears throat> kí n kọ́kọ́ kí àwọn ará ilé tí wọ́n wò wá ẹ àjíǹde ni ara máa jẹ́ ní agbára ọlọ́run ayé ò ní fi àìsàn dè wá mọ́lẹ̀. àmín. tá bá ń sọ̀rọ̀ nípa àrùn ibà à ń sọ̀rọ̀ nípa àrùn tó jẹ́ pé èèyàn ń kó láti ara yànmùyánmú ibà hmm. ò kì í dédé múyàn hmm. bí kò ṣe pé èèyàn kó lára yànmùyànmú tàbí adágún omi hmm. omi tó bá dágún tí ò lọ kò lọ kò lọ sẹ́yìn tí dọ̀tí ti wà mẹ́ tó ti sink so àwọn yànmùyànmú yẹn máa ń pọ̀ ńbẹ̀ so tí yànmùyànmú yẹn bá ti kúrò mẹ́ tó bá jẹ èèyàn ó lè fa ibà fún èèyàn ok òun náà lẹ ti gbọ́ yẹn pé bí ibà ṣe jẹ́ nìyẹn tá a bá wò pé ẹ ti sọ nípa ibà kí ni a máa ń pè ní ibà pọ́njúpọ́ntọ̀. ẹ ṣe ibà pọ́njúpọ́ntọ̀ ẹni tí ò bá ní ibà kò lè ní ibà pọ́njúpọ́ntọ̀ torí pé kò ṣe kò ṣe kò easy kò kàn ṣeé ṣe kéèyàn kàn déédéé ní typhoid pé typhoid ló ń ṣe mí báwo ló ṣe hàn pé typhoid ló ń ṣe ẹ́ ó máa wà á kọ́kọ́ ní ìbànú téèyàn bá ní ìbà tí ò bá tọ́jú ẹ̀ dáadáa tí ò bá lọ fún treatment òun náà ló máa ń padà di ìbà pọ́njúpọ́ntọ̀ tí a mọ̀ sí typhoid fever tó dẹ̀ yára láti pààyàn. Hmm. so mo mo fẹ́ mo fẹ́ ṣe àpẹẹrẹ kékeré kan láàárọ̀ ìgbà tí mò ń bọ̀ nínú mọ́tò dráìvà tó gbé mi ó ní òun kàn rí pé ojú òun ṣú òun òun bóun ṣe ń wa mọ́tò òun ò gẹ́ẹ̀tì ara òun hmm. bóun ṣe faint ni òun á dákú wọ́n wá rush òun lọ sí general hospital ìgbà tó dé general hospital ó ní àwọn dókítà ò dá òun lóhùn òun wá bẹ̀rẹ̀ sí ń pariwo dókítà tó máa dá lóhùn yẹn sọ fún pé ọ̀gbẹ́ni èkó tó ń ṣe ẹ́ kò ń ṣe nǹkan tó le o ṣùgbọ́n àìka nǹkan àìka nǹkan kún ló jẹ́ kó ṣẹlẹ̀ kó di báyìí. pé pẹ̀lú àyẹ̀wò tá a ṣe fún wa pé ibà pọ́njúpọ́ntọ̀ ló ń ṣe ẹ́ typhoid malaria ló ní ó ti kọ́kọ́ ní malaria ò tọ́jú ẹ̀ hmm. iṣẹ́ ló lọ ń ra oògùn kiri tó ń lò ó fi ń prevent ẹ̀ ó ti wá di typhoid báyìí nísìn òun àwọn abẹ́rẹ́ sì ń ṣépè fún àwọn dókítà pé wọ́n mọṣẹ́ wọn ṣe kínní rárá o kò rí bẹ́ẹ̀ tí èèyàn bá ti rí àwọn àmì yẹn èèyàn gbọ́dọ̀ tọ́jú ara èèyàn before kó tó resolve sí typhoid because àwọn àrùn yìí ó yára pààyàn hmm. gẹ́gẹ́ bí àìwádìí WHO wọ́n jẹ́ ká mọ̀ wípé àrùn ibà ó pa èèyàn one thousand four hundred and forty seven ní ojúmọ́ kan hmm. then wọ́n wá fi wọ́n tún wá àyẹ̀wò míì tún wá gbé jáde pé. Hmm ẹja shark hmm. ó pa èèyàn one thousand four seventy eight láàárín hundred years ibà pọ́njúpọ́ntọ̀ dẹ̀ pa èèyàn one thousand láàárín ọjọ́ kan. ah ẹ rí i pé ìyàtọ̀ yẹn pọ̀ ó pọ̀ ó pọ̀ ìyàtọ̀ yẹn pọ̀ gan so àrùn yìí tí à ń fojú di ó máa ń ṣekú pani. Hmm torí pé àkíyèsí ara pé ibà ni màá kú tí n bá lọ rògùn bẹ́ẹ̀ yẹn ta ló rán iṣẹ́ àwọn àrùn yìí tó bá ti ń ṣe èèyàn yìí gbọ́dọ̀ lọ sí ilé ìwòsàn kó lọ tọ́jú ara ẹ̀ kó lọ gba ìwòsàn tó péye eléyìí ò ní ká lọ sí general hospital tá a bá lọ general hospital ó é ṣe kó má dá wa lóhùn because secondary case ló yẹ kó máa lọ sí general kò ń ṣe primary case all those ones are primary cases torí ẹ̀ ní primary health care ṣe wà but àwọn èèyàn àní lọ síbẹ̀ o general hospital fẹ́ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọn ò lè dá wa lóhùn because iṣẹ́ tó wà ńbẹ̀ ó pọ̀ even ó pọ̀ ju àwọn dókítà tó wà ńbẹ̀ lọ hmm. so primary health care òun ló reduce the pressure fún general hospital àbí teaching hospital so ẹni tó bá ní ibà àbí ó ní malaria ó ní ibà pọ́njúpọ́ ó gbọ́dọ̀ lọ sí health center wọ́n á tọ́jú ẹ̀ treatment fún ibà ọ̀fẹ́ ni ní primary health care ọ̀fẹ́ ni wọ́n ní gbawó lọ́wọ́ yín hmm. wọ́n kàn lè wọ́n kàn lè kọ oògùn fún tí wọn ò bá ní oògùn yẹn wọ́n lè kọ fún pé ẹ lọ ra ilé ẹ lọ ra ilé kẹ lò kẹ tọ́jú ara yín kẹ sùn ẹ gẹ̀ẹ́tì ara yín ṣùgbọ́n ẹ tún kó wàhálà ẹ lọ sí general hospital ẹ pẹ́pẹ́ sí rárá o a nídìí gbogbo yẹn but ibà yìí a gbọ́dọ̀ máa mójútó because adúrò èèyàn tó ń pa ní ọjọ́ kan yàtọ̀ sí ẹja tó pa èèyàn láàrin hundred years ó pa èèyàn one thousand láàrin ọjọ́ kan ibà ó pa èèyàn one thousand four hundred and something hmm. ẹ rí i pé ó ní agbára. ó ní agbára lọ́pọ̀lọpọ̀ dókítà ẹ jẹ́ ká wá wò bá ìyàtọ̀ wo la máa fi mọ̀ wípé ibà ló ń ṣèèyàn eléyìí ibà pọ́njúpọ́tọ̀ ni kí ni ìyàtọ̀ èyí tá a lè rí tá a máa fi mọ̀ wípé ah. Mm ibà nìyí ibà ló ń ṣe ibà ló ń ṣe ẹ́ hmm, ibà pọ́njúpọ́tọ̀ líle àwọn àpẹẹrẹ wo la máa rí nínú ayé àwọn ènìyàn tàbí inú ayé àwọn tó ń ṣe àìsàn yìí tá máa tó máa fi mọ̀ pé nǹkan tó ń ṣe mí báyìí nǹkan báyìí ni. ẹ ṣe ẹ ẹ lákọ̀ọ́kọ́ àmì ohun tó máa sọ fún wa tó máa direct wa pé ibà pọ́njúpọ́tọ̀ ló ń ṣe lágbájá òun ni wípé first and foremost a lọ sí ilé ìwòsàn a tó bá ti lọ sí lab láti lọ ṣe àyẹ̀wò nínú lab result tó bá gbé wá hmm. òun la máa fi mọ̀ pé ibà pọ́njúpọ́ntọ̀ àbí ibà lásán ló ń ṣe lágbájá a ò kàn lè wò ó pé nǹkan báyìí ló ń ṣe a lè assume. fúnra wa ká sọ pé ah, nǹkan báyìí ló ń ṣe mí. Hmm. a lè assume because tá a bá assume a ti fi ayé ẹni yẹn sínú danger a lè create fear sínú ẹ pé ìbà kánjúpọ́ntọ̀ ló ń ṣe ẹ o ẹ báwo la ṣe mọ̀ ṣùgbọ́n the best thing tó yẹ ká ṣe ni pé ó máa lọ ṣe wider and mp ní laboratory ilé ìwòsàn tó bá ti lọ sí lab tó bá ti ṣe mhm. result tó bá mú wá fún wa bóyá ìbà lásán ló kàn ṣe kó kàn lògùn kó dẹ̀ sùn kó kí ara ẹ wà òkè ni o àá kọ ògùn fún wa á lè mọ̀ gbogbo tó bá tún jẹ́ pé eh, ìbá pọ́njúpọ́ntọ̀ ló ń ṣe test result yẹn ó máa direct wa láti sọ pé nǹkan báyìí ló ń ṣe because a lè assume because iṣẹ́ dókítà ó yàtọ̀ sí iṣẹ́ àwọn nọ́ọ̀sì so àwọn nọ́ọ̀sì wa wọn ní nǹkan tí wọ́n fẹ́ lose for mm. doctor tó bá tó bá lọ ṣe mistake your license will be withdrawn from you hmm. so torí ẹ̀ la ṣe máa wà very careful pé a ò kàn ń dédé tọ́jú èèyàn hmm. tí a bá rí ìwé ẹ̀rí dájú pé test result ẹ̀ lélẹ́yìí o nǹkan báyìí ló ṣe nǹkan báyìí ló ṣe. èmi tilẹ̀ rò wípé bóyá orí fífọ́ díẹ̀ ló máa fọ́yàn ni o bóyá ara ríro ni ò tiẹ̀ máa ró ni o ṣùgbọ́n nígbà tẹ́yìn tí wá jẹ́ kó yé wa nísinsìnyí Dr. Taiwo Emmanuel gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ oní ìwòsàn àbí ṣé oníwòsàn ni ká pè ní àbò ní epidemiologist epidemiologist ni ni wọ́n wọ́n jẹ́ kó yé wa pé ẹ wá ẹ̀dá tá a bá ti rí nǹkan kékeré lára wa bóyá orí ló kọ́kọ́ ń fọ́ wa ni o nǹkan tó kọ́kọ́ ń ṣe wa ni o ẹ jẹ́ ká lọ sí ilé ìwòsàn ibẹ̀ náà ti máa ṣe gbogbo àwọn àyẹ̀wò tó yẹ kí wọ́n ṣe tí wọn ò lè ṣe ní ara ẹ jẹ́ ká wá wò báyìí sáà ọmọdé ló máa ń ṣe jù ni àbí àgbàlagbà ìyẹn ibà àti pé ṣọmọdé náà ní tá ibà pọ́njúpọ́ntọ̀ yẹn náà máa ń ṣe jù ni àbí àgbàlagbà. ẹ ṣe ẹ kò sí ẹni tí kò lè ṣe àti ọmọdé àti àgbàlagbà àti ọ̀dọ́ àti omidan. àti arúgbó. àti arúgbó pàápàá. Hmm. because ó jẹ́ general sickness tó yẹ pé òun ni àrùn tó kọ́mọ̀ tó wọ́pọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà hmm. nítorí environment wa and ibà àwọn mosquito kan tá à ń pè ní plasmodium mosquito èyí tó máa ń sábà fa ibà pọ́njúpọ́ntọ̀ a lè rí àwọn yẹn ní geographical area bíi tropical area ní desert àwọn northern parts ibẹ̀ láti lè rí ibẹ̀ ni àwọn àrùn yẹn kọ́mọ̀ sí jù. Hmm ṣùgbọ́n ó wà láàárín ìgboro ìwà yìí náà torí godliness lead to uh, cleanliness little to godliness èèyàn gbọ́dọ̀ máa ìmọ́tótó gbọ́dọ̀ máa wà nínú ohun gbogbo tí a bá ń ṣe ẹ wò àròjọ muso lókun ìmọ́tótó gbọ́dọ̀ máa wà ohun mo gbà lẹ́nu dókítà mi pé ìmọ́tótó gbọ́dọ̀ gbọ́dọ̀ máa wà nínú ohun gbogbo tí a bá ń ṣe nítorí nínú ìdọ̀tí yẹn ni àwọn ibà yẹn ti ń wọlé tí àwọn ẹ̀fọn bá ti fẹnu bà á tó fẹnu bà wá ó mà parí o gẹ́gẹ́ bí nǹkan tí dókítà mi ń sọ àròjọ mùsùlùmí lókun ni a fẹ́ sáré dé òkè lọ́hùn à ń padà bọ̀.